kí ni ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí ẹ rántí lè ní hmm. tẹ́ ń dúpẹ́ àti èyí tẹ́ ẹ rántí rárá ah! nǹkan ìbànújẹ́ ńlá ni ṣùgbọ́n mo dúpẹ́ lè ní. àìmọye èèyàn ni ò mọ̀dí tí mo ṣe jẹ́ èèyàn tí mo jẹ́ mo dẹ̀ wá kó bí àkókò tó láti máa ṣàlàyé tó tó bá ṣàlàyé wọ́n máa máa ṣàlàyé fún ẹni. ní twenty ten yàrá mo wà mo ń gé ẹ̀bà lọ́wọ́ báyìí lámúrọ̀bà wọlé wọ́n ti kọ́kọ́ ṣèkan ní two thousand and eight i get am before no be property but jẹ́ n sọ láàrin gbogbo àwọn ọkọ̀ èmi ni mo kọ́kọ́ ra tí ẹ̀rọ Corolla big one yẹn two thousand and eight tẹ́jú wò mí báyìí pé ah òkété yes first person ever not basket man not anybody Ali gan wò mí báyìí pé ìwọ bọ́ o ṣọ́ o ṣọ́ pé kò sí nǹkan tó ń ṣe hmm. mo mọ̀ọ́mọ̀ ra mọ́tò yẹn fún ìyàwó mi ni pé tá a bá ṣe wedding ọkọ̀ yìí la lò ṣùgbọ́n ọgbà tọ́lọ̀ máa tún wá ṣe ẹnìkan wá wò wá ń gbà pé náà máa fún yín limousine wọ́n fún wá limousine. ìjọ tán wá deliver mọ́tò ìyàwó mi ní láéláé pé kí n lọ dá padà pé man this is too much this is too big what what what what do you kò dẹ̀ parọ́ o tó ló kó bá mi hmm. n tó sọ òótọ́ ni mọ́tò rẹ́ẹ̀dì kan mò ń wà ń gbà yẹn Corolla kékeré kan báyẹn àwọn politicians àwọn àgbààgbà ló ń lo mọ́tò yẹn ń gbà yẹn ìyẹn àtàvẹ́nsìs ni bàtà ṣe tọ́ọ̀sì kìíní ni tẹ́jú rí mọ́tò yẹn Saturday awed about two weeks later a bá ń padà sílé Fọlágòrò n bá park n bá wọnú mart pé kí n ra àwọn nǹkan kan ìyàwó mi jókòó sí passenger side ó ṣílẹ̀kùn ó dẹsẹ̀ lẹ̀ ó ń gbádùn ara báwọn boys ṣe yọ nìyẹn wọ́n bá gbé èmi àti ìyàwó mi. bàbá kan ló wa mọ́tò yẹn òun ni dírẹ́fà àwọn boys yẹn olórí wọn jókòó síwájú báyìí àwọn méjì tó kú wá fún wa sẹ́yìn. pẹ̀lú tìrí lọ́wọ́ àbí wọn mú kankan dání. gbogbo ibi tán gbà lẹ́kọ̀ọ́ gba Ṣómólú wá gba Ṣódì gbogbo ibi tó ọlọ́pàá ò ní sí wọn mọ máàpù yẹn lálẹ́ ìjọ ìjọ yẹn mo mọ̀ pé n ta wà lé ní Nàìjíríà <laughs> ìgbà mi tàbá mi tí mo fà sẹ́yìn tí mi ò fi gbogbo ẹ̀ hàn yín ó nídìí so two thousand and eight wọ́n ṣe yẹn fún wa boxers ni wọ́n já mi lẹ̀ ní express wọ́n lè gbé mọ́tò yẹn lọ wọ́n gbé mọ́tò wọ́n já mi sí express ìkẹjà ìkẹjà eh, along <laughs> new boxers lálẹ́. kẹ́kẹ́ tìyàwó. <laughs> ìtọ́ kọ́kọ́ gbọ́n madam wọ́n kọ́kọ́ wá mi kan lọ tọ̀ sí lẹ́yìn yẹn mo tún wà nílé amúrọ̀bà tún wá. again. Ah, wàásù ilẹ̀ ti ṣẹ́ ó lọ ra nǹkan sàlẹ̀ nǹkan tó lọ ra sàlẹ̀ wà nulẹ̀ o ọlọ́run tó hmm. fẹ́ mú wa ni hmm. <laughs> ó lóun lọ milk lọ́dà bókì ah, are you alright bó ṣe ń wọlé padà bọ̀ náà gbé lúgà lẹ́yìn orí láti ta. bẹ́ẹ̀ni ẹ máa fi ṣàríkọ́gbọ́n o nǹkan tá à ń sọ yìí ìgbà méjì náà máa ń ṣe tí bọ́ọ̀lù bá wà táwọn èèyàn ń wo bọ̀ wọn ní kọ́ bí sí security tójò bá ń rọ̀ fẹ́rẹ́fẹ́ èmi ń gé ẹ̀bà yẹn lọ́wọ́ ni madam wọlé ní ṣe bá máa wọ ẹ̀yìn ẹ̀ bọ̀ wọ́n yẹn gbé lúgà bọ̀ wọ́n yẹn wò mí títí ó ní a ah, ọmọ ayé mo lọ play who wants to be a millionaire èmi ni first ever entertainer tó máa win three million mo tiẹ̀ ti fẹ́ jẹ five million but mo kàn ní Frank ní do you want mo ní <laughs> yá dúró lórí three million but èmi kàn mo lówó apilẹ̀ fún Uncle Gaga ní ibi tán ti ń mu bíà táwọn boys wo Kofi win ní three million nọ́mbà wálé èmi kàn mo logo, Kofi máa wọrí máa wọrí we are your fans ah i'm rubber fans ni <laughs> ayé Ọlọ́run ṣàánú mi ó ní kí n máa wọrí pé ṣé ìyàwó ẹ ni mo ní ó yá ẹ dìde àbókí wa tó ń ṣe ọlọ́dẹ wọ́n ti bọ́ sí òhò wọ́n ti òun gan ti wà ńlẹ̀ ńbẹ̀ ìwé nǹkan rí gbogbo pọ̀rọ̀pọ̀rọ̀ nǹkan ṣe àwọn náà ṣáà láì dáhùn síbẹ̀ níbọ̀ mi náà tóun náà ń bọ̀ ló pé wọ́n ti fìgbà jú wọnú yàrá mi. ìkẹta tún máa ṣẹlẹ̀ mú kàn sùn ní jíláàrọ̀ ọjọ́ kan wọ́n ti tú gbogbo brain box gbogbo àrùn tí n gbogbo eléyìí gan. mo sọ fún yàrá pé wá ó ti tó rémi rémi wọ̀nyẹn ó dà pé ń fa So you got ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo ní ètò ètò náà ni Oyinmomo lónìí gbajúgbajà òṣèré hmm, gbajúgbajà adẹ́rìn pòṣónú àti ohun tí a lè pè ní ká panilẹ́rìn ká ṣe entertainment lọ́lọ́kan òjọ̀kan náà ni wọ́n wà níkàlẹ̀ bàbá Kofi ọmọ ègùn ní ni àbí ọmọ àbọmọ Ghana. bó <laughs> ti ń bi nínú ọmọ ìbẹ̀jù lẹ́kí arábìnrin ní àrókò lẹ́kọ̀ọ́ ń bí. amóbìnrin náà mọ̀ ẹ ṣáà ń gbórí kí n bẹ arábìnrin arókòtayò. arókòtayò. arókòtayò. ìyá ni bí. ọmọ bòbù mi jẹ máa bú ọjẹ ntí mi ò ṣe kí n lo orí kìyẹn nìyẹn èwo ni ká máa bu yàn jẹ bí bí bí. ẹ bóyá ẹ bóyá ẹ bẹ ṣàwọn. ṣùgbọ́n ìyá mi ló wá láti Togo. Mm, ṣùgbọ́n ọmọ láfíàjì làwọn náà èkó náà bí wọ́n ṣe èkó náà dàgbà sí àwọn tí láfíàjì èrè yà wọ́n ṣe kéré mọ́ ni wọ́n àwọn tó wà níbẹ̀ àwo ni wọ́n o. ọmọ èkó làwa náà báyìí. ọmọ èkó ni táàlì ti Bìní gangan. àwọn bàbá bàbá wa nù. ní Bìní àwọn náà ti Bìní wá tẹ̀dó sẹ́kọ̀ọ́. Hmm. so apá kan náà a tún wà lẹ́dọ̀ state. Hmm. ìbẹ̀jú lẹ́kí ń kọ́. ìbẹ̀jú àwọn ìyá wa náà lọ tibẹ̀ wá àwọn ìyá kan náà lọ tún tibẹ̀ wá. ibẹ̀ la dàgbà ta fi mọ́lé ta fi mọ́lẹ̀ lákòótán mm. ọmọ nàìjíríà rere ni. gbogbo ẹ mo ti rìn káàkiri tẹ̀tún fara pẹ́ tó gùn díẹ̀ ìjẹ̀bú mo ti kàwé mm. ìbàdàn mo gbé bẹ́ẹ̀ jọ́ọ̀sì mo ti sáàfù mo mm. láwọn kan lẹ́kìtì gbogbo ẹ̀ náà àtàwà káàkiri. ilà tẹ wá yọ yìí bí ará àbàdàn bó lẹ ti rí. sẹ́yìn eh, tún nípa ará àbàdàn àwọn kan á tún pè nílùú mi gbogbo ìlú sáná ti ń fún ra ní champion páwọn làwọn ní ìlà yìí ibi tẹ bá ṣáà ti kọ́ sí mo wà pẹ̀lú yín i dey with you people. sèèmù náà ni sèèmù ni ṣùgbọ́n àǹtí mi ló kọ́ èmi nìkan náà dẹ̀ mo ní ní fámìlì wa àyàfi àwọn kan lẹ́bàá kejì hmm. so àwọn kan tó wà ó pé bóyá togolese ni kìdẹ́ńṣà àwọn tógò tó bí mi ló kọ́ àwọn gan ń yà wọn lẹ́nu èmi nìkan mo nínú gbogbo wọn tá a bí. ẹ sì gbé tógò. n gbé tógò. rí. tógò kan mo kọ lọ sọlídé ńgbẹ ńgbà kan bẹ́ẹ̀ náà rè bóyá bíi nineteen eighty four bíi nineteen eighty five. kí mi náà ti débẹ̀ kí n mọ bó ṣe ń lọ. kí n mọ mo ṣe bíi holiday kan bẹ́ẹ̀ mo tún padà wá. Mm mo tún lọ twenty thirteen gbà tí ìyá ìyá mi kú ó parí mi ò. nígbà kan lórílẹ̀‐èdè nàìjíríà yìí hmm. pàápàá lásìkò ìgbà òṣèlú oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ ńgbà yẹn àwọn àwọn ẹ̀yin tẹ̀ ń kọrin tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe ní tíátà tẹ̀ ń dẹ́ni pòṣónú ó láwọn tẹ tẹ̀lé ó láwọn tẹ bá lọ àwọn olópè yìí ńgbà yẹn talẹ̀ campaign fún. mi ò ṣe. wọn ò pè yín ni. wọn ò lè pè mí mọ́ bìkan wọ́n ti rírò èèyàn tí mo jẹ́ mo ní package kan tí mo ṣe ní Manchester ní ọdún yẹn ní 2019 blunt brutal breathless. blunt brutal, brutal breathless. breathless. máa kó gbogbo yín pọ̀ ni mi ò ràn ìyá yín pọ̀ bíbí nìyẹn. ẹ máa sọ bó ṣe rí máa ń la ojú abẹ́ ń kó gan mi ò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì kankan kò sẹ́ni tó fún mi jẹ tí ò ní jẹ́ ń lè sọ òótọ́ ẹnu so wọ́n máa ń wò pé bọ̀bọ́ Kofi à gbàǹkan gbin ẹ filẹ̀ o wàhálà ẹ̀ tó bá tó bá bẹ́ kó fi kankan bò torí bí mo ṣe wà ní ẹni bá mọ̀ mí dáadáa bí mo ṣe rí rè kò sí nǹkan kan tí mo fi ń bò so tó bá mọ̀ pé ìwà ọ̀dà ò lè súnmọ́ mi èmi dẹ̀ rí i pé ọ̀pọ̀ náà àwọn òṣèlú wa ọ̀nà wọn ò mọ́ náà bẹ́ẹ̀ torí náà mi ò lè darapọ̀ mọ́ wọn mo lọ́rẹ̀ẹ́ láàrin wọn kankan o ṣùgbọ́n àwọn tó ṣe dáadáa ni kì í dẹ́ ṣe pé bóyá mò ń rí jẹ lára wọn àbí mò ń tọrọ mi ò bẹ́ni o ò lè bá mi pẹ̀lú olóṣèlú kankan tàjọ ń wọlé wọlé. ẹ ẹ kì í ṣe solidarity pé kò wà wọ ní tíátà tá a jẹ́ MC o comedian àbí ta tòsí rèé ṣe kì í báyàn ṣe rẹ kò lè ṣeé ṣe irú èmi mi ò lè ṣe nítorí pé kí ni inú wa yẹn náà lẹ́nìkan máa ti fà sẹ́yìn ló máa lọ máa gba rìbá mi ò dẹ̀ lè ṣe kàkà bẹ́ẹ̀ n tó wù mí lọ́kàn ara mi máa ṣe kò dẹ̀ dìgbà tí n bá sọ fún ẹ ẹni tí bá fẹ́ dìbò fún màá dìbò fún màá ṣe ohun tó yẹ kí n ṣe bíi aráàlú ṣùgbọ́n pé ká máa gbé gbá ká máa rìn káàkiri ká máa sọ pé ní ìlànà ìbá. àbí torí pé òun ò pè é ni ká ló bí wàá ṣe pè é pé wá campaign fún wa. declaration luck Jonathan èmi ni mo ṣe MC l'Abuja lọ́dún yẹn kì í ṣe pé bí àwọn ò lè pè mí ọ̀wọ́n kì í pè mí ìgbà tó bá tó tú ọ̀nà bá mọ ohun tó yẹ ohun tí ò bá dẹ̀ fẹ́ tó bá fẹ́ kán fìwọ̀ sí lò ẹ̀ wàá yẹra ni nà mo yẹra ni kì í ṣe pé bóyá wọn wọn pè mí àbí mi mi ò kàn ní là lójú ètò yìí ni gbogbo ohun tó lọ yẹn ó láwọn kan tó ń bá mi sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tí mo sọ pé mi ò ṣe mi ò lè dárúkọ lórí ètò ni èmi ni mo sọ pé mi ò ṣe ó ní ètò bíi mẹ́ta tí wọ́n pè mí sí tó yẹ kí n ṣe ní ọgbà wọn ní Agídìgbì mo ní mi ò wà. àwọn APC tán pè ah, yín ok ẹ lè sọ lórí ètò mi ò mọ ah, mi ò mọ mi ò fẹ́ hmm. àìmọye tán pè mí sí gbogbo bó ṣe ń lọ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn gbogbo bó ṣe ń lọ lẹ́kọ̀ọ́ tán bèrè èmi mò ń fún wọn láwọn àìdíà kan tí ó yẹ pé nǹkan tó yẹ kán ṣe tán bá fẹ́ padà sórí ìlú èmi yìí ni mo fún wọn láwọn àìdíà yẹn pé gbogbo tẹ́ ẹ ṣe ń ba lọ yìí ìlú inú wọn ò dùn ẹ ṣe ń kan rí mọ́lẹ̀ ẹ ń ṣe báyìí báyìí ló yẹ kẹ́ ṣe ẹ pẹ̀tù sáwọn èèyàn nínú gbogbo àwọn nǹkan wọn kò dìgbà tí n bá darapọ̀ mọ́ yàrá tí n wá jáde. ìjà ìmọ̀ràn tẹ́yìn fọṣọ́ fún ó gbowó dé ni àbẹ́yìn kan ti ń ṣe tí. mi ò mo kàn ṣe ohun tó yẹ kó kì í ṣe gbogbo ohun lówó tó bá fẹ́ kó da fún ọmọlàkejì ẹ kò dìgbà tó bá béèrè owó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó tó bá da fún ó da fún wọn náà ni ẹ̀yin wo bó tó wá bá nìsín gbogbo àwọn tó tẹ̀lé àwọn olóṣèlú tán ṣe gbogbo ẹ̀ tán ṣe gbogbo ẹ̀ àwọn gan ọmọ pé ìlú ń bọ̀ wá rí báyìí ń tọ́ bá fún wọn ń gbà yẹn àbí tán bá fẹ́ fún wọn nìsín ṣó ká àti tọ́jú gbogbo àwọn tó wà láyìíká wọn kò ká mọ̀ hmm. kò ká ń tọ́ bá ń fún ẹ àbí tó ń retí pé fún ẹ ń gbà yẹn tó ti wò pé àwọn tó bá tiẹ̀ bó jẹ́ hundred people ló fẹ́ wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ti di two hundred. tọ́lá kò ti gbowó. ó ti di two hundred n tó wá wá gbà nísìn kò wá ní ká iye èèyàn tó ń bọ̀ torí six one seven tá a wà yẹn ó ti kúrò láti one something ẹ wá wo ìlọ́po iye ibi tó lọ ìlọ́po mẹ́rin tó lọ yẹn o agbára ẹ ò lè ká mọ́ láti sọ pé ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe ṣe kó lè dà fún gbogbo wa. bàbá ẹni six one seven. bẹ́ẹ̀ni. àṣàmọ̀ ni kóòdù ni àbí kí ni <laughs> bóyá ìjẹ́ náà. <laughs> ibi tó ti lù wá mọ́lẹ̀ <laughs> dé nìyẹn nísìnyí six one seven la wà nísìnyí àkọ́kọ́ wà ní five something àti wà ní six one seven bó pẹ́ bóyá a wà ní eight oh nine. ẹ kí ni owó epo ni ibi tẹ́po bá dé ló ń jẹ́ six one seven. no more full tank. <laughs> báyìí six one seven no full tank ló ń la wà nísìnyí. ló ń jẹ bẹ́ẹ̀. <laughs> tó bá ra full tank nísìnyí dorí mi nì wọ́n á gbé dorí mi tẹ̀lé ẹ̀ dorí mi látẹ̀rù látẹ̀rù sí eré kí ni sọ yẹn. Ah, wọ́n á blow siren fún ẹni dj máa play. wọ́n wọ́n wọ́n pé àwọn ló ti dé o. iye full tank tí mo ra nílé epo ń jọ sí manager wa bá mi ni pé ẹ̀sà ṣe wà ọ̀rẹ́ ṣe wà ṣe ṣọ́ ṣe ṣe gbogbo ẹ ti kó kúrò lé finally ẹni bá ra full tank ó ń já ni o. bí ta wà ní ẹ bí ta ti wá bára wa lè ní sá ojú ò lẹ́yìn fi wò ó ní kí ni kí la ṣe mm. ta fi bára mi ta bá ṣé ìgbésẹ̀ kan la gbé tó rọ̀ǹgì ni mm. àbí ká sì máa wọ pé òun padà bọ̀ wá dáa àdúrà wa náà nìyẹn pé kó wa kó padà bọ̀ wá dà bá ṣe ti máa ń gbà láti lẹ̀ nìyẹn ṣùgbọ́n kò darí. kò darí. bẹ́ẹ̀ ni àti ayé àwọn ológun ní 1976 ló ti ń dàrú bọ̀. ayé Muritala nìyẹn. bẹ́ẹ̀ ni bí Muritala ṣe ti lọ tí Ọbásanjọ́ gbà òun náà mú àwọn ìmọ̀ tó lè fi ṣe ó mú kalẹ̀ ṣùgbọ́n àwa náà la kùnkùnkùn ló ń gbà yẹn pé òkè ẹ jẹ́ ká padà sórí alágbádá yóò ti ẹ̀tún dájú báyìí lọ. ẹ a tún padà sórí alágbádá wá rí i pé láàrin ọdún mẹ́ta àwọn alágbádá wọn dorí ẹ̀ kodò Buhari wá Buhari bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ yẹn pé ah, ìdí àgbọn gangan ló ṣe a máa ń pè láàdí àgbọn gbà yẹn ìdí àgbọn ṣáà ń ṣe wọn tún falẹ̀ so àwọn ológun àwọn náà náà lọ wa mẹ́rọ̀fọ̀ tẹ bá rí gbogbo nǹkan táwọn ológun fowó ṣe ń gbà yẹn wọ́n bà owó jẹ́ gan púpọ̀ náà tán ṣe wọn ò ṣe pẹ̀lú ìmọ̀ àti òye pé a ní láti máa tọ́jú ẹ̀ fọjọ́ ọ̀la hmm. wọ́n kọ̀ ṣe láti dowó nù ni hmm. ló ṣe jẹ́ pé gbogbo àwọn bíi national theatre gbogbo àwọn nǹkan kankan tó ṣe ń gbà wọn bìkítà owó wà nílẹ̀ ni wọ́n fi ṣe hmm. wọn ò wọjọ́ iwájú tẹ bá wo first act town gbà wọn kọ̀ kọ́ láti fi ṣe first act seventy seven festival wọ́n fún gbogbo àwọn èèyàn nílé wẹ́n ẹ bá máa ṣe tó bá wọn yín pẹ̀lú ẹ̀ wọ́n ro ọjọ́ iwájú pẹ̀lú ẹ̀. báwo ṣe fẹ́ maintain yẹn. ẹ so gbogbo planning process wọn yẹn a ní láti ilẹ̀ ní nàìjíríà pé ok bá ṣe máa plan ten years ọdún mẹ́wàá sí ni ọdún mẹ́rin gbogbo àwọn tá a ṣe yẹn láti ilẹ̀ ìyá ẹ̀ là ń jẹ nísìnyí torí tán bá plan ẹ̀ ìgbà tí epo rọ̀bì ti wọlé gbìn yẹn wọ́n ti máa bẹ̀rẹ̀ sí plan pókè iye tá máa ná nú èrè fún ọdún mẹ́wàá iye tá máa rán nú èrè àwọn ìlú tá máa lọ kọ́ twenty vision twenty ten náà kọ́kọ́ bẹ̀rẹ̀ hmm. a gbọ́ vision twenty ten títí wọn mọ̀ pé twenty ten máa wá dé abá ìgbà tá a bá twenty ten wọ́n ti ní òkè twenty twenty twenty twenty three la wà yìí ààrí hmm. ohun tó fẹ́ ṣe ní twenty twenty torí pé a ní àwọn tó ní ìmọ̀ àti òye ọjọ́ iwájú hmm. kan lè sọ pé ohun tá a máa ṣe lénìí so ẹ má jẹ́ ká dá àwọn tó wà ń bẹ̀ lẹ́bi nísìn báwọn náà ṣe bá ní ìmí inú wọn àìmọ̀ ẹ̀ náà ló fi dé ìdí ipò tó wà then ìmí inú wọn òun láti ṣe báyìí ṣùgbọ́n ìgbà tó débẹ̀ majority carry the vote ni kò òun nìkan lè dá ṣe tó bá dẹ̀ dé tó bá ní kò wọ́n á yọ kúrò ńlá à ń rì so ohun tó bá lẹ̀ ni ìfilọ́lẹ̀ tó ti wá láti ayé ológun ni tẹ́ bá dẹ̀ wá rí pé àwọn ológun náà wọ́n tún padà sínú alágbádá àwọn náà sì darí ètò títí débi tá a wà kò sí bẹ́ẹ̀ kí lẹ fẹ́ ṣe so a ní láti padà sí àtilẹ̀ wá kó tó di ìgbà epo rọ̀bì báwo la ṣe tò ìlú ẹ jẹ́ ká padà sórí ètò ìlú yẹn pé àbáyé ló ṣe ká ṣe tó ìlú tó bá di ìgbà kan ẹ jẹ́ káwọn kan darí region yìí kan wà níbí káwọn kan wà báyìí níbí káwọn kan wà báyìí níbí then ká wá fìmọ̀ ṣọ̀kan láàrin tẹ́yìn bá mú wá láti bí tẹ́yìn mú wá láti bí tẹ́yìn mú wá láti bí tàbá wá wà láàrin àwa mọ̀ bá ṣe máa pín èwo ni kóṣù parí kí gbogbo wa máa lọ sí Àbújá lọ máa gbowó láìsí pé àwọn state wa ìpínlẹ̀ wa ó ní tó ń ṣe kò mọ́pọ̀ lọ́wọ́ à kò dẹ̀ ní múṣẹ́ wá kò ní jẹ́ káwọn tó wà ní àwọn ìlú wọ̀nyẹn kan ṣiṣẹ́ kárakára nígbà táwọn kan bá wọ táì tó ń gbowó oṣù ju àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ lọ ìlú ò lè gbòòrò òun mo ń sọ fọ́ọ̀rẹ́ mi kan láìpẹ́ pé ah nígbà tó ọmọ kan tó kàwé fún ọdún mẹ́fà tó tún ṣe mẹ́ta tó ṣe mẹ́ta mẹ́fà tó máa fi ṣe mẹ́rin tán yunifásitì ó pé twenty two Akibu bẹ̀rẹ̀ iṣẹ́ láti ọmọdún mẹ́fà ó kọ́ṣẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀ títí wọ ọmọdún mẹ́wàá ó gbàyè díẹ̀ láti bí age twelve ó ti mọṣẹ́ ní sixteen ó ti ń dá dúró ó ti ń dá gbaṣẹ́ ó ti ń make owó hmm. nígbà tí akíbù máa fi pé twenty two tíyẹn fi máa kàwé tán akíbù ti wà alright ó ti wà nílé ó ti níyàwó ti ń bímọ ìyẹn wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní twenty two takíbù ti ṣọdún mẹ́fà sẹ́yìn wọ́n wá ń fún yẹn ní owó oṣù ju akíbù lọ ibodè nìyẹn ti ń gbowó oṣù orí owó akíbù táàkì tán ń gbà káàkiri náà fi ń sanwó ẹni yẹn torí pé ó kàwé hmm. ìlú òde gbòòrò akíbù tó fi apá ṣiṣẹ́ ló yẹ kó lówó ju ẹni tó ń wọ táì. tó kàn ń lo báyìí tó kàn ń tó lọ ọkọ ìyá olóbì kiri láti aago márùn-ún láàárọ̀ ó kiri ògì títí di aago mẹ́sàn-án á ṣe díẹ̀ á tún padà sórí pé ó lọ sọ́jà ó lọ kó ogun tó máa fi ta ògì lọ́la tó bá máa fi ka gbogbo èrè ọjọ́ kan kò ju six hundred sí eight hundred naira lọ ó máa tọ́jú ọmọ máa tó kílà kílà táwùjọ ò pọ́n àwọn oníṣẹ́ ọwọ́ lé a lè lọ síwájú fọganáìsà yẹn ẹ ó mú ẹ̀mí ó mú ẹ̀mí wa ju dókítà lọ tí hmm. fọganáísà bá fẹ́ táyà ẹ wàá kú kán tó gbẹ dọ́dọ̀ dókítà ṣùgbọ́n a fún fọganáísà ní tó tọ́ tá bá rí lẹ́gbẹ̀ẹ́ títì a fojú tẹ́ńbẹ́lẹ̀ dókítà la máa pé a dókítà ṣùgbọ́n tí táyà ẹ ò bá dúró déédéé wàá kú hmm. tó bá bọ́ sí express tí táyà ò dúró tí ò balance pọ̀ ó ti lọ kán tó gbẹ dọ́dọ̀ dókítà ṣùgbọ́n àpọ́nlé gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ wọ̀nyẹn tá a bá lè fún gbogbo wa ní àpọ́nlé tá à ń fẹ́ kò sẹ́ni tó máa máa tójú bọ iṣẹ́ ìjọba kápẹ́ńtà máa mọ̀ pé tóun bá wà alright òun wà alright kò ní ní dandan dandan kí ọmọ òun wá lọ di ẹnjíníà hmm. ohun tá a ti miss láti lẹ̀ nìyẹn àwọn òbí wa iṣẹ́ apá ń jẹ ṣùgbọ́n ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sí ń rí pé ah owó kan wà níbì kan tí ò yẹ kéèyàn ṣe gbogbo wàhálà yẹn asáré wọ́n wá bẹ̀rẹ̀ sí ń divert iṣẹ́ ọwọ́ wa di tó ń rinlẹ̀ tí kò yẹ ẹ lọ sílùú òyìnbó bí aago ẹ ṣe wà yìí tó bá lè ní kánná fín èyí tán máa béèrè lọ́wọ́ ẹ̀ láti fi tún ṣe ó tó láti rà míì. bẹ́ẹ̀ni. torí wọ́n pọ́n iṣẹ́ wọn lé by hour ni tó bá jẹ́ one hour náà fún ẹ pé nǹkan tó fẹ́ ṣe tí one hour yẹn bá pé wọ́n á dìde lẹ́gbẹ̀ẹ́ wọ́n pọ́n àkókò lé wọ́n pọ́n iṣẹ́ lé o bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́ kan bì kan bì kan tó bá dé ibẹ̀ òun lọ̀gá ní ibẹ̀ ìwọ lọ̀gá Microsoft nǹkan kan wà tó bá dé bíbá ọ̀gá rẹ̀ hmm. ṣùgbọ́n bí ọ̀gá ẹnìkan ní ilé iṣẹ́ kankan kan tóun náà kọ̀ wà ń bẹ̀ fọdún mẹ́rin tó bá dé gbogbo ibi tó bá lọ òun lọ̀gá ibi iṣẹ́ ẹ ló ti jọ̀gá ò jọ̀gá hmm. lórí mi ibi tèmi náà wà hmm. I am a master in my own field wàá pọ́n mi lé àyẹ́sí mi wàá fún mi wàá bẹ́rí fún mi ibi tí mo wà tá a bá ń bẹ́rí fún ní kálukú láàyè ara wọn àpọ́nlé máa wà fún gbogbo wa káàkiri. ayé ayé àwa ju. bẹ́ẹ̀ ni ayé àwa dùn ju omi. kò ní sí pé ẹnìkan ẹnìkan wọnú ìjọba ó jalè ó ra mọ́tò mo wá ń wò kò kàn mí tó bá dé àwọn ìlú òyìnbó ó bá àwa gbigidi gbogbodo wọn kàn máa gbẹ ẹ̀ẹ́n yes kò kàn wá àwa náà wà alright láyé ara wa. ṣùgbọ́n ìgbà tí mi ò wá alright màmá wò pé ah, ẹni ah, kémi náà rí bẹ́ẹ̀ kémi náà rí bẹ́ẹ̀ la ṣe ń tójú bọ iṣẹ́ oníṣẹ́ tá à ń tójú bọ ohun tí ò kàn wá. lẹ́yìn ìbẹ̀rẹ̀ yín bó ní ìbẹ̀rẹ̀ yín iléèwé tẹ lọ. Hmm, a máa bẹ̀rẹ̀ ìwé kíkà ní adra no ká má parọ́ àìmọye ìgbà kan bá béèrè ìbéèrè mi ò kí ń rántí ọ̀dọ̀ bàbá tí mo ti ṣe jẹ́ ló sinmi pẹ̀lú síléètì àtàwọn hmm. ajá ẹ̀ méjì dúdú báyìí ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ ní hmm. márọ̀kọ́. márọ̀kọ́ ibo márọ̀kọ́. márọ̀kọ́ lo nílùú ta níta ta wà nísìn. ṣé ṣé gélégélé ẹ̀yin ti ṣe tí ni àbí làdó àbáwó yaya. ìyàdó yẹn gangan mò ń gbé báyìí lónírù ìlàdó yẹn gangan làwọn bàbá mi wà ń gbà yẹn àwọn pàpá yìí nígbà náà lọ́hùn-ún ìyábejì ẹni tó bá ń gbọ́ tó bá mọ̀ ìyábejì oní ẹlẹ́wà gọ̀yìn tó ń dín kíní gbogbo ẹ̀ta ìyá ìyá mi nù. ní ìlàdó gangan gangan nọmba ninety six ìlàdó ká tó dé ibi gọ́tà orí bíríjì yẹn eighty eighty one eighty two eighty three kan tó wó gbogbo ẹ̀ tán. Mm, eighty nineteen ninety náà wó hmm. eighty seven làwa kúrò ní márọkọ wá wá hmm. sí bàrígà hmm. so ìlàdó tẹ̀ ń sọ yẹn ìgbà tí hmm. mo ya máàpù ibẹ̀ làwa wà ní ìsìn lónírù. Hmm, so ìgbà tá a bẹ̀rẹ̀ ní Márọ̀kọ́ a wá lọ sí Adrawo nursery and primary school ní ẹgbẹ́ NTA ní VI hmm. láti bẹ̀rẹ̀ wá lọ sí Kuramu primary school ní opposite Èkó hotel bàtà wa kúrò ńbẹ̀ wọ́n ní ìpàǹlẹ̀ wa ń pọ̀ jù ká má lọ Methodist boys kó má lọ di kàráǹgídá wọ́n wá bùtù wá sí Ìjẹ̀bú Igbó àwa kọ́kọ́ lọ àbùsí Òdùmarè aṣọ́dún kan ńbẹ̀ èyí tó kù àwa fi kalẹ̀ sí Molusi college Ìjẹ̀bú Igbó only the best Hmm. bàtà tún ṣe tán bẹ̀ àwa darí padà sí University of Lagos hmm. pharmacy la fẹ́ ṣe chemistry náà fún wa comedy lásán di. Hmm. ẹ ṣe chemistry yẹn ń bẹ̀. mo ṣe o. báwa ni ọ̀rọ̀ àbàlá ṣe wọlé. mi ò mọ chemistry yẹn náà ni mi ò ló ṣe dáadáa in fact ìgbà tá a bẹ̀rẹ̀ ó níbi tí mo ti bá wàdà yẹn dé ìgbà tó máa di ọdún kẹta year three. ní school náà bẹ́ẹ̀ ní school year one bàbá ń fa ab ó ń fa ab ó ń fa ó fa. tẹ ń gbà ní máàkì. ẹ à mo mú bí àwọn iye kan kò tí ì yé mi gbà yẹn pàtó máa di year two tó dábò mi bí pápá láǹtòrò ni ìbá òpó ó ń lọ ó ń di b c d. <laughs> láti yé. <laughs> ìgbà tó máa di year three ó kàn di e e f f. bí a ṣe gba department wọn ni pé ẹ wá o ẹ gbọ́ràn o kì í ṣe kó ń gba ẹ fún o. Eh, uncle wa kan bẹ̀ àwọn technical staff wa ní lab nígbà yẹn ló ń sọ fún ìyá yẹn pé ah bọ́ yìí mọ ohun tó ń ṣe ẹ fílẹ̀ jẹ́ kó máa bá bó ṣe ń bá lọ because ní gbogbo ìgbà tá à ń sọ yìí wọ́n ti mọ̀ mí ká ní department ní faculty tó bá ń ṣe é ní ètò èmi ní olùdarí èmi ní mc mm, so wọ́n ti mọ̀ mí. comedy ẹ̀ ti ń rìn dáadáa. Ah, gbogbo department tó kù tó bá ti máa ṣe end of year èmi náà máa pè tó bá máa ṣe department kìíní kan tó bá máa ṣe orientation as at that time. àbúrò ló àfẹ́ ètè tí yíyí fi ń wọlé ni ara ẹ̀ náà ni mo ti là kanlẹ̀ pé ọlọ́run ti fọ̀nà hàn mi mo ya focus mo ń ṣe tíátà mo ń ṣe kọ́mẹ́dì mi jẹ́jẹ́ jẹ́jẹ́ no school bẹ́ẹ̀ náà yes mo wà ní tíátà fifteen so bàbá ṣe ń parí lecture báyìí mo ti gba rehearsal lọ hmm. so ibà tí mo lè ṣe nínú chemistry mo ń ṣe then kankan wá discourage mi ó ní kọ́ọ̀sì kan tá lọ yálò ní department mi PHS two oh six hmm. àti MAT two oh four àwọn kọ́ọ̀sì méjèèjì yẹn àwọn tó ń darí ẹ̀ ń gbà yẹn wọ́n fẹ́ fòrò ẹ̀mí wa. Hmm ìgbà tí èmi ò dẹ̀ ń ṣe ń tẹ́ pé bóyá mi ò mọ̀wé mi ò mọ̀ nǹkan ṣe as a matter of fact gbogbo àwọn courses ta lọ yá láwọn ẹgbòmíì bí elective wọn yẹn máa ń nà wọn mọ́lẹ̀ ní MAT one oh three ta lọ yá ní engineering gan mo nà mọ́lẹ̀ vector analysis so kí ló wá ṣe tí a wá wà ní the same faculty physics àti mathematics ẹ wá ń fòró ẹ̀mí wa mo ṣe mọ́kàn kúrò ní àwọn course méjì yẹn wá ń dá gbogbo ẹ̀ lulẹ̀ CGP wá ń wọnú lagoon ah, ẹ kúkú máa sún ìmú papọ̀ ẹ jẹ́ n fèsì eléyìí mo yà fèsì ẹ̀ Hmm. mo dẹ̀ wá ń ṣe dáadáa ó ń gbòòrò ó ń mówó wọlé mo ti bẹ̀rẹ̀ sí ìgbà tí máa dé year four big boy level máa ń lọ yẹ́myẹ́m lọ ṣe shopping ni mo ti wà alright. wow gẹ́gẹ́ bí ọmọ iléèwé. kí n padà lọ gba certificate ọ̀hún gan. really ẹyin máa kọ́kọ́ sọ fún kò sẹ́ni. báwo ya ẹ ṣáà sáfù. no mo lọ mo gba clearance to go and serve a ní certificate. pé kò tiẹ̀ parí níbí o. mi ò tiẹ̀ parí mi ò rírí àfìgbàgbọ́n tán náà nídìí kinní kan bì kan mo kàn apply pé wọ́n kàn bá ń print kìíní ẹ̀ mi ò padà lọ gbà báyìí pé mo ṣe tán hmm. bì. because ó ti lọ. ǹjẹ́ tiẹ̀ ṣiṣẹ́ iléeṣẹ́ kan pé ah ok o mo ń gbowó oṣù rí. mi ò ṣe rí látà mi ò mi ò gba nine to five kankan rí mi ò gbowó oṣù níbì kankan. láyé mi ò ṣe rí mi ò tí gbowó oṣù rí àyàfi ìgbà tí mò ń kàwé tí mò ń ṣiṣẹ́ ní University of Lagos à ń pè ní work study ńgbà yẹn. ó wà ní Unilag. ẹ jẹ Professor Jelili Ọmọtọ́lá ló dálẹ̀ ńgbà yẹn kó tó lọ sí lecture wá sáré lọ hustle nbì kan so a máa ń ṣe yẹn monday to friday tó bá wá di ìparí ọ̀sẹ̀ a wá sanwó fún wa ní bíi four o'clock ká tó máa lọlé ìyẹn ni mo fi ń gbéra ń gbà yẹn gbà yẹn bàbá wa gbà tán kúrò ní Maroko jákàndé náà darí wọn sí so tí n bá máa lọ kí wọ́n jákàndé ẹ̀ so màá ti mú nǹkan kan dání so mi ò ń yọ wọ́n lẹ́nu púpọ̀ jù kò sí pé bóyá bàbá wa dẹ̀ máa ń sọ òyìnbó kan gbà yẹn tó máa ń pa mí lẹ́rìn tí n bá ti débẹ̀ pé à ẹ sà tún ti fún wa lélẹ̀ ní school go and tell your lecturer I'm out of pocket <laughs> so ìgbà tó dójú ẹ̀ kò ní kí n máa yọ ara bíi lẹ́nu so hmm. máa ṣe work study máa kọ́kọ́ lọ ṣe iṣẹ́ yẹn díẹ̀ máa lọ fún lecture ìgbà míì àwọn iṣẹ́ yẹn then holiday kan wá wà ibẹ̀ gangan ni o holiday yẹn ni mo wá ń ṣe iṣẹ́ yẹn ní library gbogbo library University of Lagos yẹn mo nù ú hmm. mo nù mo mọ àwọn kanna fèrè kankan ń bẹ̀ táwọn èèyàn mọ̀ ta lè tọ́jú nǹkan sí àwa la tọ́jú nǹkan síbẹ̀ <laughs> ibi tí mo ti ń ṣe iṣẹ́ yẹn lọ́rẹ́ mi kan ti wá darí mi pé ah, ọ̀gbẹ́ni ó fọ́nì ó dẹ̀ ń ṣe gbọ́n lọ join theatre fifteen nínú skul bẹ́ẹ̀ náà. Hmm, so ibẹ̀ ni gbogbo ẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ń gbòòrò. Hmm, kó tó wá. kó tó wá kẹ̀ dáadáa. bàbá hmm. ní mí ní méjì báyìí bí ọdún mélòó lẹ ti put into comedy job. ogún ọdún lé ní díẹ̀. tẹ̀ ti ń ṣe. a ti wà ní twenty five báyìí. kí ni ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí ẹ rántí lé ní tẹ́ ń dúpẹ́ àti èyí tẹ́ rántí rárá. Ah! nǹkan ìbànújẹ́ ńlá ni ṣùgbọ́n mo dúpẹ́ lẹ́ni. ah ó pọ̀ ó pọ̀ àìmọye èèyàn ni ò mọ̀dí tí mo ṣe jẹ́ èèyàn tí mo jẹ́ mo dẹ̀ wá kó bẹ́ẹ̀ àkókò tó láti máa ṣàlàyé tó tó bá ṣàlàyé wọ́n máa máa ṣàlàyé fún ẹni ah this guy mm -mm. ní twenty ten yàrá mo wà mo ń gé ẹ̀bà lọ́wọ́ báyìí lámúrọ̀bá wọlé. Mm, ọdún mẹ́tàlá sẹ́yìn. Mm. wọ́n ti kọ́kọ́ ṣèkan ní two thousand and eight i get am before no be property but yes. n sọ láàrin gbogbo àwọn ọkọ̀ èmi ni mo kọ́kọ́ ra tiẹ̀ rọ́bà corolla big one yẹn two thousand and eight tẹ́jú wo mi báyìí pé ah òkété yes èmi ni mo kọ́kọ́ ra elizade first person ever not basket man not anybody Ali gan wo mi báyìí pé ìwọ bọ́ oṣù ọ̀ oṣù ọ̀ pé kò sí nǹkan tó ń ṣe hmm. mo mọ̀ọ́mọ̀ ra mọ́tò yẹn fún ìyàwó mi ni pé tá a bá ṣe wedding ọkọ̀ yìí la lò ẹ̀rà fún ìyàwó yín ni o. yes tí ẹ̀rọ bá kà la máa fi gbéra láti wedding wa a ní ya mọ́tò ṣùgbọ́n gbà tọ́lọ̀ máa tún wá ṣe ẹnìkan wá wò wá gbà pé náà máa fún yín limousine wọ́n fún wa limousine. wow but tí ẹ̀rọ bá kà yẹn ni mo rà. wọ́n bùn yín àbọ̀ yín pé kẹ́kọ̀ọ́ fi limousine. ẹ a kò fi ṣe parade mm-hmm. ṣùgbọ́n tí ẹ̀rọ bá Toyota Yaris mo kọ́kọ́ lọ búùkù níbì kan wọ́n wá ní gọ́vnà Gbẹ́ngà Daniel ti kó gbogbo mm. big Corolla ìjọ tán wá deliver mọ́tò ìyàwó mi ní láéláé pé kí n lọ dá padà pé man this is too much this is too big what what what what, would you. kò dẹ̀ parọ́ o torí ó kó bá mi. Hmm. n tó sọ òótọ́ ni mọ́tò red kan mò ń wà ń gbà Corolla kékeré kan báyìí mo wá fẹ́ lọ Yaris instead mo wá lọ sí Corolla ńlá. ẹ wá lọ gbé. àwọn politicians àwọn àgbààgbà ló ń lo mọ́tò yẹn ń gbà yẹn ìyẹn àtàvẹ́ńsìs ni hmm. ṣùgbọ́n a ah, ah, ti wà ń level a ah, náà wà ń level a ń ṣiṣẹ́ àwọn. Ọlọ́run ti ń gba àdúrà ń dáhùn. so bàtà ṣe thursday kìíní ni tẹ́jú rí mọ́tò yẹn saturday i wed about two weeks later also so eh, march april something april seven a bá ń padà sílé ń fọlágòrò ń bá park ń bá wọnú mart pé kí n ra àwọn nǹkan kan ìyàwó mi jókòó sí passenger side ó ṣílẹ̀kùn ó dẹsẹ̀ lẹ̀ ó ń gbádùn ara ẹ̀ báwọn boys ṣe yọ nìyẹn wọ́n bá gbé mi àti ìyàwó mi. bàbá kan ló wa mọ́tò yẹn òun ni driver àwọn boys yẹn olórí wọn jókòó síwájú báyìí àwọn méjì tó kù wá fún wa sẹ́yìn. pẹ̀lú tìrí lọ́wọ́ àbí wọn mú kankan dání. gbogbo ibi tán gbà lẹ́kọ̀ọ́ gbaṣọ mọ́lúwá gbaṣọ òdìgbà gbogbo ibi tán ọlọ́pàá òní sí wọn mọ máàpù yẹn lálẹ́ ìjọ ìjọ yẹn mo mọ̀ pé n ta wà lé ní nàìjíríà <laughs> ìgbà mi dábàá mi tí mo fà sẹ́yìn tí mi ò fi gbogbo ẹ̀ hàn yín ó nídìí so two thousand and eight wọ́n ṣe yẹn fún wa boxers ni wọ́n já mi lẹ̀ ní express wọ́n lè gbé mọ́tò yẹn lọ wọ́n gbé mọ́tò wọ́n já mi sí express ìkẹjà ìkẹjà eh, along inú boxers lálẹ́. kẹ́yìn tìyàwó. <laughs> ìtọ́ kọ́kọ́ gbọ́n màdáàmù wọn kọ́kọ́ wábì kan lọ tọ̀ sí. mo ye gbé cab délé báyìí mo kàn pé security company ìdíròkò wọ́n ti fẹ́ cross border ni wọ́n stop mọ́tò yẹn. alẹ́ ọjọ́ yẹn mo dé police station wọ́n ń ṣe mí báyìí mo dé sábò wọ́n ń ṣe mí báyìí àárọ̀ ọjọ́ kejì mo kàn pé commander wọn bẹ̀ pé èmi ni mo ní mọ́tò tí wọ́n peg yẹn o èmi àti assistant mi Wàsíù a kàn gbé mọ́tò kékeré yẹn àti dé ìdíròkò mo ti pe security company wọ́n ti bá mi ṣí mo ti mú extra key mo ti wa mọ́tò mi eh, commander shem how ah, i go do am now somebody suppose follow me make i carry my car go back he say dey go road clear yesterday na across the border operation today still continue dey go mo wa mọ́tò yẹn padà láti ìdíròkò dé Ṣómólú ọlọ́pàá kankan ò mi dúró gbà mo délé mo wá ń pe ọ́fíìsà tó ń sọ pé you go do this we need to call uh, command to make ẹ̀sùn mo ní ọ́fíìsà Tọ́pẹ́ He say yes. I say na me come report my car yesterday. I come this early morning. They tell me to. I don't bring my car. Come. Eh? So why didn't you bring it? Wait, my friend, will you shut up? Cut the call here, dànù. Lẹ́yìn yẹn, mo tún wà nílé àmúrọ̀bà tún wá. Again, ẹ ṣe àpàrà rí mọ́tò yẹn lù Corolla yẹn. No, àmú gbé mọ́tò mi wálé. Very good. Second one, ah, Wàsíù, ilẹ̀ ti ṣe ó lọ ra nǹkan sàlẹ̀. Nǹkan tó lọ ra ń sàlẹ̀ wà nulẹ̀ o. Ọlọ́run tó hmm. fẹ́ mú wà ni. Hmm. Ó lóun lọ ra milk lọ́dọ̀ àbókì are you alright bó ṣe ń wọlé padà bọ̀ náà gbé lúgà sí lẹ́yìn orí. láti ta. bẹ́ẹ̀ni ẹ máa fi ṣàríkọ́gbọ́n o nǹkan tá à ń sọ yìí ìgbà méjì náà máa ń ṣe tí bọ́ọ̀lù bá wà táwọn èèyàn ń wo bọ̀ wọn ní kọ́ bí sí security tójò bá ń rọ̀ fẹ́rẹ́fẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn òjò ń rọ̀ fẹ́rẹ́fẹ́ so everybody ti sápamọ́ ẹ̀ so wọ́n ṣe wọlé nìyẹn èmi ń gé ẹ̀bà yẹn lọ́wọ́ ni madam wọlé ní ṣe bá máa wẹ̀yìn ẹ̀ bọ́ wọ́n yẹn gbé lúgà bọ̀bọ̀mọ́ ẹ̀ wò mí títí ó ní a ọmọ ayé so ìkejì tó ń tàànù ah, wọ́n ṣe discussion bí kan ni mo lọ play who wants to be a millionaire hmm. èmi ni first ever entertainer tó máa win three million mo tiẹ̀ ti fẹ́ jẹ five million but mo kàn ní Frank ní do you want mo ní <laughs> yá dúró lórí three million but èmi kàn mo lówó a play fún Uncle Gaga ní Uncle Gaga kọ́kọ́ àdán eh, edition yẹn a máa play fún ẹni tó máa fún lówó so mo wá win three million ibi tán ti ń mu bíà táwọn boys wo kofi kofi win three million náà bàbá lè èmi kan mo lówó so ibi tán ti ń ra sákìlẹ̀ wọ́n ń kó jeans wọ́n ń kó ah, bàtà kan wà tán mú tó dùn mí silver shoe kan báyìí ah èmi àti Sunny nìkan la ní bàtà yẹn. ní gbogbo Nàìjíríà. Ah, ah, wọ́n kó jeans wọ́n mu juice wọ́n mu power horse wọ́n mu oríṣi wọ́n ṣáà mu gbogbo èlébì ni wọ́n. Hmm. so ìkànnì wọn ṣáà bàbá jíkà lérò wọn sọ pé irọ́ ò lè ṣe anything fẹ́ léyìí o ọmọ ayé ni ó wá wò mí sùsùn ní à kò fi máa wọrí máa wọrí we are your fans <laughs> ah i'm rubber fans mi ayọ̀ ló ń ó ní kó máa wọrí pé ṣé ìyàwó ẹ̀ ni mo ní ó yá ẹ dìde ṣe na ọ́fíìsì bí dáa tàbí mo ní stúdíò nulẹ̀ ìgbà yẹn ó yá ẹnìṣọ́ nu ọ́fíìsì gbàmádébẹ̀ abókí wa tó ń ṣe ọlọ́dẹ wọ́n ti bọ́ sí òhùn ó ti òhun gan ti wà ńlẹ̀ ńbẹ̀ ìwé àwọn náà ṣáà lie down síbẹ̀ neighbor mi náà tóun náà ń bọ̀ lórí wọ́n ti fìgbà tú wọnú yàrá mi yàrá mi dẹ̀ yẹ ilé mi ó tóbi gan ní Fọlágòrún gbà yẹn bíi two massive bedrooms one big parlour football field ní gbogbo bẹ́ẹ̀ so wọ́n kàn ṣe owó wọ́n ṣe fàlàfò ló ń pààlọ́ wọ́n jẹ ìgbà tó yá náà náà kó dà pé time táwọn ṣe iná ti tó wọ́n dẹ̀ lọ ìkẹta tún máa ṣẹlẹ̀ mú kàn sùn jí láàárọ̀ ọjọ́ kan ah, wọ́n ti tú gbogbo brain box gbogbo àrùn ah, tí gbogbo eléyìí gan mo sọ fún yàrá pé wá ó ti tó rími rími wọ̀nyẹn ó dà pé ń fa mo yà ya focus pé ẹ jẹ́ àfi time yìí ká tọ́ àwọn ọmọ ká ṣáà focus ká dẹ̀ máa ṣe lábẹ́lẹ̀ so gbogbo ariwo yẹn ìyẹn fẹ́. àlùwẹ̀ yẹn ó nìkan tí ó mú wa. ohun tó ń fà ó hmm. ju ìfà táwa gan rí lọ hmm. tó bá dé time kan tá a bá tún bọ́ sórí ariwo yẹn àá ti kọjá level pé wọ́n ń lé wa ká hmm. wọ́n ń wá wa kiri ọlọ́run ló bá wa ṣe o bóyá wọn bá ti pàwá náà gbà yẹn because èmi dẹ̀ tún máa ń sọ̀rọ̀ máa ń sọ tọkàn mi ṣùgbọ́n ọlọ́run wá ṣe a ti kúrò ní gbogbo àárín gbogbo kúkú dẹ̀dẹ̀ wọ̀nyẹn ọlọ́run ti gbé wa débi gíga so. bàbá wo ẹni tí ẹ wà láti ìgbàdá tí ń bá ètò yìí bọ̀ àwa wa náà ni wà ní orí ètò tẹ́ bá ń gbọ́ Kofi Kofi ni ayé tiẹ̀ ń pariwo náà mọ̀ yín sí dáadáa orúkọ yín gangan gangan orúkọ yín kọ́ Kofi Daguru náà ni òun náà ni. lẹ́ẹ̀kan ìgbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ débi pé bàbá máa ń wo ìmá ẹ dárúkọ màálẹ̀ ṣé gbogbo àwọn orúkọ tá a bí sọ mí. Hmm. Hmm, ọ̀nà mi pọ̀. ó yẹ ẹja mọ̀ ẹja wò. apá kan mùsùlùmí ni àwọn fámìlì apá kan kìrìyó. Hmm. ìgbà tá a bí mi a sọ Sulaimon Ayinde Emmanuel Kofi. Kofi náà wà lórúkọ yẹn o. ó yẹ stage name. rárá rárá rárá mi ò jí. mi ò béèrè ẹ mi ò tọrọ ẹ ìjọ súná tán sọ mí lórúkọ. Sulaimon Ayinde. Friday ní Kofi ní Togo ọmọ tá bá bí ní Friday akọ akọ akọ ọkùnrin tá a bá bí ní mm, Friday ọmọkùnrin ẹ obi ó ní ìdí tí mo sọ pé akọ ọkùnrin nǹkan obi ọkùnrin ti wà o ó yé yín o àwọn tó yé lé yé o akọ ọkùnrin wà obi ọkùnrin wà o obi ọkùnrin ti àbá ah, mi mm. àwọn ní. ṣé kí n tún là ni. ẹ lè la àwa ń bí. ẹ mọ̀ pé rísíkì ti bá là. ẹ máa sọ náà pé ẹ máa ẹ máa yọ rísíkì. ẹ ti yé ẹ máa yọ rísíkì ẹ máa sọ lọ. it's a very bob thing. ẹ ok bẹ́ẹ̀ ni. <laughs> so Suleiman Ayinde Kofi Emmanuel lórúkọ gbogbo orúkọ ah. ẹ nìyẹn. ẹ ṣe ká wá padà sínú iṣẹ́ tẹ̀yàn láàyò gangan ìgbà wa ni òkè ìbúyọ kàmú ti skul kó nbẹ kàmú skul kó nbẹ. year two thousand ni hmm. Hmm. ẹ̀tàlélógún báyìí ìgbà tá a máa ń ṣeré kan lórí tv gbà yẹn tá à ń pè ní twilight zone hmm. àwọn kan máa pè ní shake body dáúdà ni. Mm character ti máa ń play lórí show yẹn gbà yẹn mi ò fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ náà torí mi ò láìkí gbogbo afẹ́fẹ́ rí ti bí mo jókòó síbi gan ìnira ni fún mi bákan má jẹun pààrọ̀ tán mm-hmm. mi ò fẹ́ gbogbo ògo tẹ̀ ń rí wọ̀nyí mi ò láìkí ẹ̀ mi ò láìka ariwo mm-hmm. ká jókòó kúkú dẹ̀dẹ̀ mi kọ́ náà ni. ṣùgbọ́n iṣẹ́ aláriwo lẹ ń ṣe. iṣẹ́ yẹn náà ló fà á. iṣẹ́ aláriwo lẹ ń ṣe. ó wá rí bẹ́ẹ̀ ni àdéhùn èmi àti ìyàwó mi láti ilẹ̀ ni pé tẹlifíṣàn àti gbogbo ariwo yìí ó bá bó ṣe bá mi ni so òun náà align pẹ̀lẹ́ pé ok ṣùgbọ́n ìgbà tó yá òun náà ni àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń pè lọ dá wọn lóhùn hmm. kó má dìsọ lẹ́nu ni mo ṣe lọ ṣe dáúdà yẹn ìgbà tí mo dẹ̀ ṣe episode kan tí mo ṣe gbogbo ìlú dàrú ni ó ni ní ìgbà yẹn ni trendy wà àti nǹkan kan kan kan viral virali eh, ó go viral ẹyọ kan tí mo ṣe àwọn editor àtàwọn tó ní tí náà bọ́bọ́ tẹ mú wọlé ẹ ló mú padà wá o hmm. ó gbọ́dọ̀ continue for the first time tó ń ṣeré yẹn wọ́n lọ wá owó wọ́n fi sẹ́ńvílòpù wọ́n wá mi káàkiri campus lọ́jọ́ yẹn ìyàwó tá à ń fẹ́ girlfriend wa ìyàwó wa ìyàrá ẹ̀ ni máa ń wà hmm. wọ́n dúró títí títí gbà tán rí mi tí mo bọ́lẹ̀ ń bẹ ìwọ la ti ń wá o episode tá a ṣe last week. a continue. gbà o wọ́n ní kí ẹ ń sanwó ni ẹ bá mi sọ̀rọ̀ o wọ́n ní ká lọ wá nǹkan fún ẹ because tá a bá fún ẹ o lè má fẹ́ continue hmm. jọ̀wọ́ bá wa máa ṣe mo ní iṣẹ́ serious ó. So, wọ́n ní ìwọ náà lọ wò níjọ́ thursday kò wábi tó ti máa wò. ojú òwò fún rẹ. so thursday bá dé yàrá ṣẹ́gun adéfilá ni mo ti lọ wò ní màrèrè pẹ̀lú girlfriend mi gba àjọ jókòó àjọ wò ṣe gbọ́dí yẹn jọ yẹn ni pátádẹ wo tán mo rẹ́rìn pé ah it's not bad bàdẹ ṣe ń sọ̀kalẹ̀ ń bá béèrè lọ́wọ́ girlfriend pé ah. kí ló rí sí i. wọ́n mà ní kí n padà wá ṣe é òun náà wá pé well it's okay it's okay yẹn la fi dé bíbá ilé ni. dè ní. Mm, ká ló sọ pé no no yẹn náà ni girlfriend ìjọ́hún ń kọ́. òun náà ni mo ń sọ ìyàwó mi nìyẹn. o ní ìyàwó lé. yeah yeah ká ló sọ pé no ni no yẹn ni because tíátà tí mò ń ṣe ó tẹ́ mi lọ́rùn because lẹ́gbẹ̀ẹ́ tíátà yẹn mò ń ṣe MC déédéé mo fọ́n nípa mò ń ṣe gbogbo àwọn kíní yẹn ó dẹ̀ ń lọ déédéé mi ò need television but òun ló ní okay okay tó dẹ̀ sọ adẹ̀ adẹ̀ ń lọ adẹ̀ ń lọ gbàtà wa fi ṣe bí abí mẹ́rin márùn-ún ẹ̀ ó ti ń lọ káàkiri olórin kan ti máa ń kọ lórí iṣẹ́ yẹn ń gbà yẹn tí orin tuntun bá ti jáde máa yí padà. ẹ kọ̀ọ̀kan Hmm. Jaru ló ń rìn nígbà yẹn hmm. i'm not always there when you call but i'm always on time ìgbà tí Dáúdà máa fi kọ tiẹ̀ tí Dáúdà làwọn èèyàn wá ń kọ́ ń gbòòrò ọmọ tó san always on time so gbogbo yẹ̀yẹ́ yẹ̀yẹ́ tèmi fi àwọn orin yẹn ṣe hmm. èmi ò mọ̀ pé ó ń wọlé sáwọn èèyàn lára hmm. so mo dé bus stop níjọ́ kan mo kàn ń gbọ́ always on time ọmọ tó san. ẹ̀kọ́ délẹ̀. ẹ bó ṣe ń lọ nìyẹn ìgbà ó ti pẹ́ ó ti pẹ́ so mo wá ń rí i pé gba kúkú ókè ókè ká máa ṣe yẹ ká máa ṣe gbogbo wa fẹ́ rap ń gbà yẹn o bọ̀ wọ́n pé jẹ́ ní tiẹ̀ ṣe orin àwàdà kan ń bá mú orin kan táwọn èèyàn ti mọ̀ mo tún yí padà sí aláwàdà ah, àwọn èèyàn tún láìkí bó o lè ṣe kọ́. Eh, original ẹ̀ little mermaid ló ti wá hmm. ṣalalalala ma oh, yo ma iwọna gangan gonna kiss the girl. èmi bá sọ di ṣalalalala ma yo oh, ma you go dey start to shout dem don thief my girl pátáradára ròbòròbòròbò máyó oh, máyí go dey start to shout mo wá sọ story sáàrin ẹ̀ ìgbà tí màá fi shoot video mo mú boom music africa sọ mí dògo hmm. ah bá tún wo oúnjẹ kan pé ah ok o mo fẹ́ lọ studio mi ò mọ pátánù orin yẹn mo kàn ṣáà sọ fún ọ̀rẹ́ mi pé dípọ̀ pé ah, mo fẹ́ kọ ó fẹ́ bẹ̀rẹ̀ ó ó fẹ́ máa sọ ah, ó ní wọ́rọ̀ nìyẹn àmúni ah, àmọ́ nǹkan tó ń pè ṣáàjà ń bá ṣàṣe ń bá ṣe aroma mo gbé dé ilé mo gbọ́ gbọ́ gbọ́ mo mú késẹ̀ tiẹ̀ tẹ́jú baby face àjọ ń lọ island àwa nínú honda ẹ̀ orí third mainland bridge la wà ló gbọ́ títí ló ní òkété. òkété. ẹ òkété la máa ń pera wa òkété báyìí ní ìwà rẹ ó pọ̀ láàrin mi àti tẹ́jú gbogbo ohun tájọ fi jẹ́ nǹkan náà èmi òun nọ́mọ́lọ̀ sound sultan kankan kankan àwọn ìbílẹ̀ things wọ̀nyẹn Orlando ọ̀wọ̀ nǹkan gbogbo àwọn tó pa wá. ìjọba ń gbọ́ ni. so bóyá gbọ́ báyìí ló ní òkété orin yìí kù kan first version ni àwọn ọ̀rẹ́ mi ni mo kì sínú ẹ̀ ó ní hmm. rárá lọ gé láàrin yọ wá kúrò kó gbé kúrò síbẹ̀ orin yìí orin ni hmm. ó ń fún mi ní vibes Fẹlá ó ń fún mi ní Orlando ó ń fún mi ní òbí ó ń fún mi ní gbogbo ẹ̀ orin yìí máa lọ fà mo dẹ̀ gbọ́ mo padà mo lọ bá èjè mo ní èjè ọ̀rẹ́ mi ní pé kí n ṣe báyìí ó ní ó yá àṣe wọ́n á ní à ẹ jẹ́ ká jẹ́ kó dùn díẹ̀ sí i àbá pe Tolú Àjàyí òun náà student bíi tèmi wà lásán òun náà wá fi ṣàfi gbogbo adùn yẹn sí hmm, mi kúkú mọ̀ nípa ìmúkan owó gbọ́njọ́ yẹn ni bá ṣe ń ṣe aroma bá jáde boom mo rò bí amúmú ló aroma kọ̀ lọ gbógázà dábàrà jógbó fóòmù gbógbà ìgbà tó dójú kan ah gbogbo tá ń sọ yìí music africa ń ti gan ó ń ti gan ó ń ti gan. lórí tẹlifíṣàn. bí producer mi ṣe tún wò sùnsùn sí ó ní kò fi this your aroma song you know, you know think say maybe make you do remix you know hip hop style and because o ti rí package tí mò ń ṣe fún next album mo ti ń kúrò lórí àwọn orin mo ti ń show ara mi pé mo mọ orin kan hmm. mo ti ṣe green is my home nínú studio ti gbọ́ green is my home yẹn gan lòun gan fi ń ta market yẹn gbà yẹn tó bá ti dé studio ẹ̀ bá play fún pé ẹgbẹ́ orin yìí tó bá ti gbọ́ ní mẹ́ a ní ọ̀nà no who dey sing wọ́n nínú na Kofi be that. so wọ́n ní you dey sing. i ah, say this aroma mo kàn kó okay ó ní but no be me go fit do am mo ṣe wá kàbásà lọ nìyẹn kàbásà ń gbélẹ̀gbẹ́ lé mi ah, kàbásà mo fẹ́ ṣe orin yìí ó ní another version ah kàbásà ní wọ́rọ̀ ní báàlà ẹ fẹ́ gbé wọ́rọ̀ sí hip hop mo ní mo mọ tá a máa ṣe torí mo mọ òun ò dẹ̀ mọ̀ pé mo mọ mo lè má mọ but mo mọ orin bá ní òkè baseline ẹ̀ bó ṣe máa lọ dún dún dún dún dún Remix you've been waiting for makes you want to for more. Everybody moves to the dance floor. Ah! Ó kàn fi gbogbo àwọn percussions yẹn sí ni. Ó wá fi reggaeton sí. Ah! Bó ṣe ń lọ nìyẹn. Ó ní máa ọ̀rẹ́ máa lọlé. Mo mọ ohun tí máa ṣe. Mo kàn kọ verse mi. Mo ní bọ́ọ̀yẹ tó máa ń wà ní studio yìí náà kọ bọ̀bọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ yẹn. Jẹ́ kóun náà wọlé síbẹ̀ ìyẹn nice. Hmm, nice ń eh, gbà yẹn. Hmm, wọ́n á ní ok kóun náà wọlé síbẹ̀ yẹn. Àìdílé mi nìkan ló yẹ kí n wà ń bẹ̀. Màá wá mú Hausa, Igbo, á wá pé ṣùgbọ́n bí tí kíní yẹn wá lọ ń gbà à onídà pé Idris máa wá sórí ẹ o bóyá rugged man máa wá sórí ẹ bọ̀ wọn wà available àwọn olówó available cash eleven náà tún wá ń blow ń gbà yẹn à wọ́n ní ó yẹ ká fi street sí díẹ̀ o cash eleven ìwọ náà máa bọ̀ ló fi jẹ́ pé èmi nice cash eleven àwa gbé big low wọlé bọ̀bọ̀ kan wà ń gbà yẹn desperado ó ń kọ hausa yorùbá ibo ó yá ìwọ gbé hausa wọlé first ever Nigeria full package mm. piaro má ṣe di gbòòsà nìyẹn so ibi tí orin yẹn fi wá eré la fi ń ṣe a plan yẹn hmm. but láàrin ìrìn àjò yẹn mo wá pàdé àwọn tó mọ̀ jù mí lọ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń fi tiwọn kún tó fi jẹ́ kó di odidi hmm. àwọn dẹ̀nà jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ni mo wá bẹ̀rẹ̀ sí ń wò pé ókè ó yẹ kí n ṣe báyìí kí n ṣe báyìí kí n ṣe báyìí lèmi náà wá fi ń mọ̀ dáadáa a ti wà ní album thirty one báyìí tẹ ti ṣe. bẹ́ẹ̀ni. single àbí album. álíbọ̀mù. wow ẹ̀yin àti ẹ̀wọ̀n wákàkiri <laughs> àgbára mo lérò pé agbádùn ètò ibi aṣẹ́mu ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì bàbá wa nídìí iṣẹ́ yìí mm-hmm. ẹ lè ṣe thirty one album. Mm, thirty movies. thirty movies. Mm, láì ìyàwó ṣe o. ti yín gangan mi ò tọrọ owó fi ṣe. fíìmù yorùbá àbí fíìmù fíìmù èbú àbí gbogbo àmúlùmálà. mo ní yorùbá méjì nínú ẹ àjàlá travel àti kìtìkìtì pẹ̀lú ìjẹ̀bú àti bàbàtì àti igwe ọláìyà bọ̀ púpọ̀ nù ẹ̀. english ni. english egun nù ẹ̀ togo méjì wà nù ẹ̀. togo gbogbo mo ṣe togo movie méjì ẹ̀ bẹ́ẹ̀ ni. tó dẹ̀ tó lè ṣe lọ́jà. Mm, gbogbo ẹ̀ ń ṣe dáadáa. wow. ó ń ṣe dáadáa àìmọye tí ẹ tí ìrì tẹ ṣe máa rí. lágbára Ọlọ́run. gbogbo ẹ náà akógi sí náà ni. Mm. a dẹ̀ fẹ́ kí gbogbo ẹ bùyọ lọ́wọ́ kan náà. Mm. àgbàlá ń dà yìí kí la fẹ́ ṣe lẹ́yìn wa ọ̀la ńgbà tá a bá ti ṣe gbogbo ẹ̀ léwe. Hmm. ohun tí ò yá àwọn èèyàn ni gbogbo ẹ̀ náà fẹ́ rí lọ́wọ́ kan náà èmi ò dẹ mi ò kánjú mi ò kánjú wáyé mi ò lè kánjú lọ anywhere ẹ sùúrù fún mi ẹ ṣáà máa bàbọ̀ díẹ̀ díẹ̀ a kò fi suppose um, kò suppose nǹkan kan ìwọ kọ́ ló kọ́ ọlọ́run ló kọ script hmm. òun dẹ̀ ni mò ń tẹ̀lé ní tọ́lọ́run bá sọ lèmi ṣe ń gbọ́ ohun tẹ̀ ń sọ ariwo ọjà yẹn kò wọ mí lẹ́nu ìwé ẹ̀ tọ́lọ́run bá ní ohun tó gbọ́dọ̀ ṣe léni ni òun ni máa ṣe. báyìí a ń gbóhùn yẹn báyìí ṣe ń gbóhùn yẹn. ó ní bọ́lá ṣe ń bá oníkálukú wa sọ̀rọ̀ ẹlòmíì ọlọ́run rán èèyàn sí ni hmm. èmi inú ọkàn báyìí lọ́lọ́run ti máa ń bá mi sọ pé go in this direction. ẹ̀dẹ̀ ń tẹ̀lé. mo ń tẹ̀lé ọlọ́run àti èèyàn kan ni máa ń gbọ́ ìyàwó mi tí bá ti à babe sí di tóun náà bá ti wò tó bá ní inogo inogo náà. ẹ ṣàpèjúwe obìnrin yìí hmm? ìyàwó ẹ ṣàpèjúwe irú ìyàwó ni wọn. kò ṣeé ṣàpèjúwe kí ló fẹ́ fi ṣàpèjúwe èèyàn tó jẹ́ pé ó dúró gé ó dúró pa everything pé kí ló fẹ́ fi ṣàpèjúwe ẹ̀ ọmọ olúbo làwọn. Ògùn ló ti wá Abẹ́òkúta. kò ṣeé ṣàpèjúwe bí kò béèrè pé kí ló fi nífẹ̀ẹ́ èèyàn ìjọ tó bá ti mọ̀ tó fi nífẹ̀ẹ́ èèyàn ìjọ yẹn nífẹ̀ẹ́ yẹn parí. pẹ̀lú òkìkí tẹ wá ní àti mm. ọlá àtọ́lá yìí mm. ọwọ́ ọ̀lẹ́ ń dá sọ̀rọ̀ obìnrin. báwo ẹ jẹ́ kó yé mi. àwọn obìnrin. àwọn dà wọ́n lè find wọ́n lè find man. àwọn dà wọ́n lè find talent. àti ilẹ̀ láti mọ̀ wọ́n lè star wọ́n lè stardom. àti ilẹ̀ láti mọ̀. ọgbọ́n ò lẹ́ ń dá sí. ká tó wá ṣe ọ̀pá àwa mọ̀ pé industry kankan wà níbi kan àwa kàn ń ṣe tó ń wà ni so ìwà tá ti ń mú bọ̀ ẹ náà la mú débi tá a wà pé rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe mi ò kọ mi ò wá sí industry wa darapọ̀ mọ́ everybody pé àǹfààní ń ta rí ń di iṣẹ́ inú iṣẹ́ mi mò ń ṣe so ohun tí mi ò ní ká ní lecturer ni mi bí n bá ṣe máa behave náà mo ṣe ń behave ká ní footballer ni mi kò ń ṣe pé iṣẹ́ yìí ló máa jẹ́ kí wọ́n máa ṣe gbogbo ìpáǹle tó ń lọ pẹ̀lú ẹ̀ hmm. ṣé ìwọ rí mi kí n fi scandal gbòòrò rí gbogbo àwọn tó ń fi scandal gbòòrò lẹ́sìn máa ń rò bí àwọn lórúkọ jù wá lọ ń gbà mí àwa ò ṣe gbogbo wọn yẹn iṣẹ́ yẹn orí iṣẹ́ yẹn mo ṣì wà ó mi ò kúrò lórí iṣẹ́ yẹn ìwọ ni o fólò iṣẹ́ yẹn ló ń wò pé a kò fi hàn tí ìwọ bá fólò iṣẹ́ yẹn wàá máa rí i ó ń ṣiṣẹ́ kò kúrò lórí iṣẹ́ ẹ̀yin lẹ ń wá òkìkí tó kọjá èèyàn lẹ́lòmíì ṣe ń lulẹ̀ nígbà tí òye á kú bí èéfín lọ́nà tó bá ń wo ogún ọdún kọjá a sì wà lórí iṣẹ́ àkúrò ńbẹ orúkọ wa dúró déédéé Hmm. àborúkọjá àbàyànjẹ́ àkó o lè bá kankan bí aburú lọ́wọ́ lórúkọ mi àbí lẹ́nìwẹ̀ẹ́ ó nítumọ̀ pé ìwọ ló ń yàbàrà èmi ò yàbàrà. ibẹ̀ náà lẹ wà. ibẹ̀ oríṣẹ́ yẹn ni iṣẹ́ làwọn ṣe. láti lè ṣe AK Media Concepts. a ló tán. wọ́n ní kí ká gbélé fún yín. ẹ ti gbàlejò mo tún máa wá next week ẹ̀yin ẹ̀ tí mọ̀ kankan mo ń bọ̀ next week ló tún wá jẹ́ toothpaste mo like Ah, eh, ibi tẹ́ ti bàjẹ́ rè ibi tẹ́ ti bàjẹ́ rè mo fẹ́ change toothbrush òròjú ati lọ́ra toothbrush ó ń ṣe mí ẹ wá kó mẹ́rin lé mi lọ́wọ́ ẹ gbé máa fọyín kú ni mo ń padà bọ̀ ń tẹ̀ ní máa rà mọ́ ah it's okay atọ́kùn see me next week. kò ní bàjẹ́ o kò ní dàrú fún yín ní agbára ọba aláwọ̀ ràbí ṣeun tí ẹ bá wa débi lónìí adúpẹ́dúpẹ́ adúpẹ́pẹ́ òkun mo ní ìgbàgbọ́ pé tí a bá tún pè ní ọjọ́ míì. mo ní mò ń bọ̀ next week mo ń bọ̀ next week mo ń bọ̀ next week. oníyan ṣe o <laughs> ọlọ́kàá ṣe èyí tí ẹ bá dé bí ẹ mọ̀ ṣeun ṣeun ẹ kú àìbínú rẹ̀ látòrí olùdarí ètò yìí tí wọ́n bá gbé sọ́tọ̀ wọ́n bá gbé sósì àwọn ni Ọlákúnlé Terry ọmọ ayébọ̀ tẹ̀wáǹgbọ̀ TK TK tiwa níbí nìyẹn àti Taofik Ìṣọ̀lá làwà lórí àbúrò mi dáadáa àbámi Adésínà Daniel Oyèwùmí àti gbogbo àwọn tí wọ́n ṣùgbà wa adéròmú kazeem ni orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú ẹ ṣeun tí ẹ̀ ń wò wá o ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa sàárẹ̀ dùgbọ́gbọ́n ó yá ń bẹ̀.